o sa igi lọgbẹ o to tògùrọ̀ o wá dédìí ọ̀pẹ o gbẹ́nu sókè pé kẹ́mu ro sí ọ lẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́ ó wulẹ̀ kára rẹ lọ́rùn lórí asán ni òrìṣà tí gbé ọ̀lẹ ò sí nílé ayé mo rí wípé o ti dàgbà lọ́jọ́ orí ní tòótọ́ torí èyí òun ló fi ń kájú pé o fẹ́ lọ́kọ tàbí o fẹ́ níyàwó lọ́ọ̀dẹ̀ tara ilé tọ̀rẹ́ òun ni wọ́n ń kan lójú wípé ó ti tásìkò fún ọ láti lọ́kọ tàbí níyàwó wọn ní ọjọ́ ti ń lọ lórí rẹ̀ ọ̀pọ̀ ló tilẹ̀ ń sọ wípé bóyá torí wípé o ò ní nǹkan kan ṣe òun ló ṣe já ọ̀rọ̀ náà kúnra wọn ò parọ́ o òótọ́ ni wọ́n ń sọ fún ọ ìgbà ara òun là á búra bọ́mọdé bá tó lọ́kọ ó yẹ kí irun wọn lọ́kọ ni ṣùgbọ́n o má jẹ́ kẹ́nikẹ́ni kó fẹ̀kọ́ taná fún ọ o bọ́mọdé bá tó lọ́kọ́ tá a kówó tá a rọ́kọ́ fọmọdé bọ́mọdé ò bá tọ́jú ọkọ ọ̀hún bọ́kọ̀ ọ̀hún ò bá nù ó ṣeé ṣe kí irú ọkọ bẹ́ẹ̀ kó padà fàyà o àtìgbéyàwó ò wá tẹ́jọ́ owó ọbẹ̀ nìkan òun ló ṣòro àti ṣe baálé ilé ó kọjá mo ní kọ́bọ̀ díẹ̀ lápò tí mo lè fi jẹun kánú ìrìn àjò ìgbéyàwó ó kọjá ohun tí ìfẹ́ nìkan tó lè ṣe o bí wọn ò bá rìn lọ́nà rí ó ṣeé ṣe kí òye ọ̀rọ̀ náà kó má yémi yéké ọ̀nà tá a bá ti rìn rí irú ọ̀nà bẹ́ẹ̀ ó ti kọjá o bó o bá wá torí wípé àwọn èèyàn pariwo wípé ọjọ́ orí ti lọ tán tó o ṣe bẹ́ẹ̀ tó o fu tó o fi pe ẹ̀jẹ̀ run jòjòló tó jókòó rẹ̀ jẹ́jẹ́ tó o pè wá sílé ayé tí kì í sì sí wípé o ti pàjùbà tó o sì gbẹ̀rẹ̀ oko o ò ní pẹ́ mọ̀ ìyàtọ̀ tó ń bẹ láàrin ìyá àti ìyà àwọn tó nífàlẹ́ ìkànnà gan-an wọ́n mọ̀ wípé bùkátà àti tọ́jú ọmọ kì í ṣe nǹkan yẹpẹrẹ o bó bá wá jẹ́ wípé torí pé ọ̀rẹ́ rẹ só òun nìwọ náà fi rò wípé ó yẹ kí ìwọ náà ò só bó o bá yàgbẹ́ àdí ó ṣeé ṣe kó o bẹ́ ní ìfun o bó bá sì burú tán ìwọ nìkan ni ó kù àwọn tó kó ọ sírìn yìí wọn ò ní pẹ́ tí wọ́n fi padà lẹ́yìn rẹ o ìṣe ajé òní kò kọ́kọ́ mú lọ́kùnkúndùn náà àṣì èlé nìkan onímọ̀mọ̀ tí yorùbá ní kì í pani lébi o àtẹ́lẹwọ́ ẹni òní yorùbá ní kì í taní jẹ kọ́kọ́ ṣiṣẹ́ ajé náà kó má bàa ṣiṣẹ́ kí ìyẹn o má bàa pa olórí bíi ti gúnni kí wọn náà kó lè fẹ̀dọ̀ lórí òru nígbẹ̀yìn ó tán lẹ́nu ó kùn síkùn o ọ̀làyímẹ̀ká àyìnlá bó bá burú tán ìwọ nìkan ní òkú o ẹ̀yìn ni kò rò bí ajá ọlọ́dẹ bó bá kọ̀ wájú sí ọ kò tá bó bá kẹ̀yìn sí ọ kò tèrò ara rẹ pa o.